is what he was. Agbára wà nínú àtẹnumọ́. But when you emphasize it. Nígbà tí a bá ṣe àtẹnumọ́. Number one he speaks of the importance of that subject. Fún àkọ́kọ́, ó sọ nípa ìṣe pàtàkì kókó ọ̀rọ̀ tí a bá. Two, it will help you to know more of it and to be part of what you are hearing. ẹlẹ́ẹ̀kejì ni pé yóò ràn lọ́wọ́ láti mọ̀ ọ́ sí i àti láti jẹ́ alábàápẹ́ nínú tó ń gbọ́. then it will help you not to forget it. bákan náà ni yóò ràn lọ́wọ́ láti má ṣe gbàgbé ohun tó ti kọ́. a b c the way we were trained in those days. ìgbà òun ni wọ́n ṣe gbàgbé. repetition every time ní gbogbo ìgbà ni wọ́n máa ń ṣe àtẹnumọ́ àtẹnumọ́. in nursery classes. ní àwọn yàrá akẹ́kọ̀ọ́ kéékèèké. and before you know it they know a b c d and uh, a for apple. ká tó ṣẹ́jú pé wọ́n ti C, D, wọ́n ti mọ a for apple. b for bread c for God. they know it. wọ́n mọ̀. and so when they see God, they can say oh because with that and that sí kọ̀kọ́. torí pẹ̀lú àwòrán ni wọ́n fi sọ fún ọ pé lẹ́tà sí ó dúró fún kọ́ọ̀pù tí ó bá sì ti rí kọ́ọ̀pù ó ti máa pè é mu wípé ó lè sí kọ́ọ̀pù ìtura mi ṣe mọ́mì sí goat sí goat. tí wọ́n bá ti rí ẹran àwọn àwọn bá ní mọ́mì mi ẹ̀wù ẹran. sí ká. ẹ̀wù àbálù. sí ká. ẹ̀wù ológbò. because they are no breaking it into a memory every now and then. Torí wọ́n mú wá sí ìrántí wọn ní gbogbo ìgbà. Our scripture is Matthew chapter six verses nineteen to twenty-one. Ìbéèrè tá a máa gbéyàwó ní ìwé Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún sí ìkọkàndínlógún. Lay not up, okay. Nígbà wo wọn ti gbọ́ irú ẹ̀kọ́ báyìí kan irú ìwàsí báyìí kan? can you remember Ṣé ẹ rántí pé a ti kọ́ ẹ̀kọ́ yìí rí? When? When? karùn-ún ọdún yìí. this this was the message I preach. òun kókó ìwàásù tí a ní ọjọ́ náà. but you remember the your jollof you took home the drinks and everything you don't remember. Báàsì oúnjẹ tí a mú lọlé àti àwọn ẹlẹ́rìndòdò tí a mú lọlé ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ lọ́hùn ká gbọ́. Ẹnìkan ṣe pé mo pè é ní ọ̀jẹun. Èmi kọ́ ló pè ọ́ lọ́jẹun, Bíbélì ló pè ọ́ ní ọ̀jẹun ọjẹ omi wá àbẹ ẹ̀kọ́ àmọ́ òní ní bíbélì mi ó ní ó fi pé ó fi búrẹ́dì fún àwọn ọjẹ o ẹrántí oúnjẹ tá a jẹ ń jẹrẹ ẹrántí ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́ ẹni dé dúró kẹsàn pé Jesus I'm sorry forgive me ọmọ sọdọ ṣe Jesus I'm sorry forgive me sit down. Living is a present continuous tense. Gbígbé ó jẹ́ ọ̀rọ̀ tó ń tẹ̀síwájú. So when we are talking about living with eternity in Nihud, it's not something you do today and you forget about it. Nígbà tí just as you have forgotten that message. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa gbígbé ìgbé ní àfojúsùn fún ìjọba ọ̀run, ó jẹ́ ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ní ojoojúmọ́ tí ìṣe tá a gbé lónìí tá a gbàgbé ní ọ̀la bá a ṣe gbàgbé àkórí wọn sí. It speaks of what and who you are living for here on a heart daily basis. Ó sọ̀rọ̀ nípa ohun tí ò ń gbé fún nínú ìgbé ayé rẹ ní ojoojúmọ́. He speaks of what and who you are living for here on earth on daily basis. Ó sọ̀rọ̀ nípa ohun tí ò ń gbé fún àti ẹni tí ò ń gbé fún nínú ayé yìí ní ojoojúmọ́. You are living for somebody. Ò ń gbé fún ẹnìkan. That is the truth. Òtítọ́ ni and you are living for something. ó sì ń gbé fún kankan. that is the truth. òtítọ́ ni bákan náà. But you only know who you are living for and what you are living for. Ṣùgbọ́n ìwọ fúnra rẹ ló mọ ohun tó ń gbé fún àtẹni tó ń gbé fún. It's like marriage relationship. Ó dàbí ìbáṣepọ̀ ìgbéyàwó. Many are into marriage relationship because of childbearing. Ọ̀pọ̀lọpọ̀ ló wọnú ètò ìgbéyàwó náà nítorí ọmọ tí wọ́n fẹ́ bí. Just just to have children. Láti bímọ nìkan. They are not careful about how to impact the life of their partners and to be a blessing to them. I'll be married to just to have children. Come be my food, me get married to my partners. Many many lose the purpose and the focus of marriage. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ àfojúsùn ìgbéyàwó náà tí ó dé wípé kí wọ́n kàn bímọ lásán wọ́n ti wọ ní ìgbéyàwó tàbí kò kàn wọ́n nípa bí wọ́n ní ipa lórí ọkọ tàbí aya tí wọ́n fẹ́. they know importance of marriage. wọn ò mọ pàtàkì ìgbéyàwó. so that is why it is easy for them to call it quits. ìgbà tó bá ti dùn fún wọn náà ni wọ́n máa ń pè ní àdùn. they can quit the relationship. ìgbà tí ò bá ti dùn mọ́ wọ́n lè kúrò nínú ẹ̀. the man can put away his wife. ìyàwó lè the wife can separate. ọkọ lè lé ìyàwó ẹ̀ jáde ìyàwó lè kúrò jáde. the man can kill the wife. ọkọ ọkọ lè kúrò ìyàwó. the wife can kill the man ìyàwó ó lè pa ọkọ. Praise God. Hallelujah. So when we are talking about living with eternity in view. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa gbígbé ìgbé ayé wa pẹ̀lú àfojúsùn ayérayé. It begins with you. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ. Who are you living for? Ta ló gbé fún? And what are you living for? Kí sì ni àwọn tó gbé fún? Jesus said we are not of the world. Jésù nígbà kí n ṣe ti ayé. This is the good teaching of our of the adult class is what. àkòrí ọ̀rọ̀ tí ilé ẹ̀kọ́ tẹ̀ sí ti àwọn àgbà kí ló sọ. upside ayé tó dorí kodò tàbí ká wípé ìgbé ayé tó yàtọ̀ síra. hallelujah. who are the people to live an upside down living. àwọn àwọlé ẹgbẹ́ gbé ìgbé ayé tó dorí kodò tàbí tó yàtọ̀ síra. who. we. Àwa onígbàgbọ́. We should live a life of upside down. A gbé ìgbé ayé wa ní ọ̀nà tó gbà yàtọ̀ sí ti àwọn. Completely different from the people of the world. Ó gbọ́dọ̀ yàtọ̀ pátápátá sí àwọn tó ayé. This story you must know who you are living for. Nínú ìrìn rẹ, o gbọ́dọ̀ tó ń gbé fún. And you must know what you are living for. O gbọ́dọ̀ mọ tó ń gbé fún. ṣe pàtàkì gbígbé papọ̀ nínú ìgbéyàwó gẹ́gẹ́ bí ọkọ àti aya ò lè rí àǹfààní ìgbéyàwó yẹn. lábìlì gba tètè rẹ lóore. ẹ kí n fi sílẹ̀. A life that that demonstrates godly character. Ìgbé ayé èyí tó ṣe àfihàn ìwàdí Ọlọ́run. Capable of attracting people to the kingdom of God. Tó ń ní ipa àti agbára láti mú láti fa àwọn ènìyàn wá sínú ìjọba Ọlọ́run. This is the life we are talking about. Irú ìgbéyé tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nìyí. A lifestyle that demonstrates godly character capable of attracting people to Christ to the kingdom of God. Ìgbéyé tó ń ṣàfihàn ìwà bí Ọlọ́run tó sì ní ipa láti fa àwọn ènìyàn wá sínú ìjọba rẹ̀. This is the kind of life we are talking about. Irú ìgbéyé tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nìyí. If your life is not attracting people to the kingdom of God. Bí ayé rẹ̀ bá pa wá ìjọba ọlọ́run. You are not a child of God. A jẹ́ ṣe ọmọ ọlọ́run. If your attitude, your actions, your words are not pointing people to the kingdom of God, then you are not part of us. Bí ìwà rẹ, ìṣe rẹ, ọ̀rọ̀ rẹ, àti ọgbọ́n nípa rẹ ò bá tó àwọn èèyàn sí ìjọba ọlọ́run, a wípé ò kì ìjọba ọlọ́run. Hallelujah. Hallelujah. I've given you three points. Mo ti sọ kókó mẹ́ta fún wa. Living with eternity in view. Gbígbé ayé ní àfojúsùn ayérayé. It's not one event an event that ends in a day. Kò sọ fún wa wípé kì ṣe ìgbésẹ̀ ọjọ́ kan tàbí ohun tó parí ní ọjọ́ kan. It's a continuous one. Ó jẹ́ nǹkan tó ń tẹ̀síwájú. Because we don't know when Christ will appear. Torí pé àwọn ọ̀dà tí Kristi yóò farahàn. Praise God. Hallelujah. And I told you. You must know who and what you are living for here on earth on daily basis. Ó sì sọ fún wa wípé kájọ́ lè gbé irú ìgbé ayé tí à ń wí yìí, o gbọ́dọ̀ mọ ẹni tó ń gbé fún àti tó ń gbé fún nínú ayé ní ojoojúmọ́. And I told you living eternity living with eternity in view is a kind of life that demonstrates godly character that is capable of attracting people to the kingdom of God. bákan náà mo ti sọ fún ọ wípé gbígbé ìgbẹ́yẹ wa ní àfojúsùn ayérayé ó jẹ́ ìwà bí ìgbẹ́yẹ ìwà bí ọlọ́run èyí tó ń fa àwọn ènìyàn wá sínú ìjọba rẹ̀. Just like Sunday school teaching of today. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ jẹ́ You are the light of the world. Ìmọ̀lẹ̀ ayé ló jẹ́. How much of light are you showing to the people in darkness? Irú ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti wá kàn sí àwọn ènìyàn tó wà nínú òkùnkùn. You are the salt of life. Iyọ̀ ayé ló jẹ́. How many lives have you imparted? Ìgbẹ́yẹ mélòó ló ti nípa lórí wọn? If your light is not attractive. Bí ayé yóò bá fani mọ́ra. If if your light is not attractive. Bí ìmọ̀lẹ́ rẹ̀ bá fani mọ́ra. And your salt is not preservative enough. Tí iyọ̀ rẹ kò sì dé ìtọ́kù kan tó tó fi nǹkan pamọ́. Don't forget about it. A jẹ́ pé kò gbàgbé lórí rẹ̀. Hello somebody. Hello sir. Get the key point. I'm not, I'm not going to be here for long mi ò ní pẹ́ kúrò ṣùgbọ́n ẹ jẹ́ kí àwọn kókó wọ̀nyí kó yé yín. ẹ jẹ́ kí àwọn kókó wọ̀nyí kó yé yín. And that now begin to reflect in your life. kí o sì jẹ́ kí àwọn kókó yìí kó máa fara hàn ní ìgbé ayé rẹ. beginning with your relationship with God. bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbé ayé rẹ ìgbé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run. then your family members. àti pẹ̀lú àwọn ará your neighbor. your immediate environment. the community where you are living agbègbè tí ò ń gbé. and your places of work. àti ní àwọn ibi tó ti ń ṣiṣẹ́. Christ must be seen in you. a gbọ́dọ̀ rí Kristi nínú rẹ. otherwise. bí bẹ́ẹ̀ kọ́. you are a confusionist. ó jẹ́ ẹni tó dá rúgbèrúgbè sílẹ̀. praise God something. hallelujah. It is a living proof of your personal encounter with Christ. Okay ìgbàyé tó ń ṣàfihàn ìbápàdé rẹ pẹ̀lú Kristi. When you are living with eternity in view. Nígbà tó bá ń gbé ìgbé ayé rẹ ní àfojúsùn ayérayé. It is a proof that truly you have a encountered Christ. forgot it May. Má gbàgbé eléyìí bí o ṣe gbàgbé nínú oṣù karùn-ún. The essence of preaching is to redefine our life, to reconstruct, rebuild our life. Pàtàkì ìwàásù òun ni láti ṣe àtúnrán, àtúntò àti àtúngbéró ìgbẹ́yẹ. The essence of preaching is to transform you and transform me. Pàtàkì ìwàásù òun náà láti yí ayé rẹ padà láti ayé mi padà to change your opinion, your view, wrong opinion, wrong view about the subject matter. Èrò rẹ̀ ó jẹ́ pàtàkì láti yí èrò rẹ tó lòdì, ìrí rẹ tó lòdì nípa kókó ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí láti ṣe padà. Àbíwí another point. Mo tún ti sọ kókó mìíràn fún mi. An evidence that truly you have encountered Christ. Ìdánilójú pé lóòótọ́ kò ti bá Kristi pàdé. Praise God. Hallelujah. Eternity simply means life without end. Ayérayé túmọ̀ sí pé ìgbé ayé tí ayé tí kò ní òpin. Yeah, it is timeless. Kò ní àkókò. <laughs> That's why we are going. Ìdí nìyí, ibi tí a lọ nìyí. This service is timely. Eh, eh, there is time, there is time frame to this service. Ìsìn náà ṣe lọ́wọ́ yìí, ó ní àkókò tí ó dá mi dúró mo là pé títí ìbáàjá aago kan á kúrò bí abẹ́kọ̀ ẹ mọ̀ pé níbo mo dẹ̀ jẹ́ aago mẹ́fà alẹ́ ni asámọ̀ pé tí òní bá ti dópin ìsìn òní ó sàṣẹ kí ni. ṣùgbọ́n ilé ayérayé yìí kò lópin kò ṣe kí kò lópin. ayérayé là síwájú lẹ́yìn ikú. That is not the end. O ikú kìí ṣe òpin gbogbo. That is the beginning of eternity. Ikú jẹ́ ìpẹ̀pẹ̀pẹ̀ ayérayé. We are only preparing for it now. A kàn múra sílẹ̀ tó báyìí ni. Anytime you come to church, you come to fellowship, you live a godly life, you serve God, you live a holy life, you are only preparing yourself. O kàn múra sílẹ̀. for a life that is going to begin when you don't even know the time. fún ìgbáyé tí ó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n gbọ́ òun mọ̀. hello. yes. àwọn bàtà máa ń bí èèyàn kò sẹ́ni tó mọ̀ bàtà èèyàn òkú. praise God. hallelujah. about three a.m. ọ̀rẹ́ mi sẹ́ni text dáhùn ẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ náà wo ọmọ mi bí ọmọkùnrin lọ ṣe gbéyàwó yẹ fún ọmọ yẹn ní pásítọ̀ ládàrà ẹ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ náà ti wà nílùú òyìnbó òun náà ti bímọ láàárọ̀ yìí lọ́rọ̀ ẹ̀ ẹ̀ka nílé àlákọ̀ọ́. nothing with Sister Mika. My relationship with every one of you. I've still part of my eternity. Ìgbé ayé mi àmì ìbá ìbá ní àjọṣepọ̀ mi pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan wa ó ní ṣe pẹ̀lú ìgbé ayé tí wọ́n gbé ayé ayé. That is the truth. Oh, Sister Mika, God bless you. I love you. Ó ní ẹ̀ eh, Sister Mika ní ẹ̀ Madam yẹn ló kù. Serious. Kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Ó lè mọ̀ ẹ̀ka fi dẹ́gbẹ̀ẹ́ ti gbọ́. Oh, Sister Nikki, I was your, that was yesterday fine. I know it was it was be fine. God bless you. Ah, kò mọ̀ pé ó ń kó bára mu díẹ̀díẹ̀. Ó ń ra passport ọ̀rọ̀ àbáàdì díẹ̀díẹ̀. Ẹlòmíì wọ́n ti wọ́n ti sí passport ọ̀rọ̀ àbáàdì. Wọ́n ti ṣe kí ni? Wọ́n ti kò sí ẹlòmíì kọ́ gbọ́ bẹ́ẹ̀ lọ lóyìnbó. Ó gbà físà kọ́kọ́ gba passport passport ẹ̀ ló ń lọ sí ẹ́mbàsì bàbá ti fún ọ ní visa ó lù ú gbà lókè ẹ̀ ó máa múra pé lọ ó dẹ̀ ní bóyá ọdún mẹ́ta ló fẹ́ kó lò mẹ́ àgbàbí oṣù mẹ́ta kọ́kọ́ tàbí mẹ́fà tó bá bí ṣe ó tún fi pèsèǹtì praise God arákùnrin mi kan gba passport lọ́wọ́ báyìí ní tí mo lọ ń jẹ tàbí tí ó ń sọ lówà báyìí yìí ló wípé ó gba pásítọ̀tì ìyá ẹ̀ ló jẹ́ kí ó lánàá sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ ìyá ẹ̀ lọ́mọ kò mú lọ́mọ bá fisikálì o sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ojúlówó ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ìyá ẹ̀ ló kọ́ ju ẹ̀ bẹ́ẹ̀ ni ìyá tó gbogbo ọ̀nà tó fẹ́ fi lọ everything ó ti ṣe everything ìyá ẹ̀ lọ́wọ́ àwọn àbí ẹ̀dúrà ìyá wa pé máa bọ́ wá gba sàtífíkẹ́ẹ̀tì ẹ o máa bọ̀ wá gba sàtífíkẹ́ẹ̀tì ẹ o sàtífíkẹ́ẹ̀tì wà lọ́wọ́ ẹ jẹ́ lọ gbà lọ́wọ́ ẹ pépà lọ́wọ́ lọ́wọ́ ẹ ọ̀dàlì ewé ojúlówó ẹ̀wọ́ ìyá ìlú wa ìyá tó bí ìyẹn ni mo sọ yẹn mo ì máa rí ibi tí mo lọ dé mi we were together yesterday for a kid in jẹta when I was praying there ìyá tó bí nínú ọgbà tó bá gbàdúrà kó gbàdúrà dáadáa ló máa sùn òní wá sọ òní owó tó sọ wọn lòsùn wọn tẹlẹ òsùn ó lè jẹ bàbá àtìyá ìgbà àtàkùn ẹgbẹ ló kó bá ọdún wọn I'm telling you the truth ẹ kó lórí yẹn praise God hallelujah praise God hallelujah so what I'm saying in essence is that you are eternal being ohun tí mo sọ ní pàtàkì ni wípé ẹni ayérayé ni ọ. because of the breath of èmi ó wà nínú rẹ. You are a living being, that's what I'm saying, eternal being. Ó jẹ́ ẹ̀yà ayérayé. You can't die again. O ò lè tún kú mọ́. Bàbá mi kọ̀, ìyá mi kọ̀. It is this body that will die. Àgọ́ ara yìí ló máa kú. The the man in you, the man in me can never die ọkùnrin ti inú rẹ ọkùnrin ti inú mi kò lè kú láéláé. It can never die. kò lè kú rárá. Can spirit die? ṣé èyí máa kú bí? Answer me. ẹ dá mi lóhùn ṣé èyí lè kú? Spirit cannot die. ẹ̀mí kò lè kú. It is the body that will die. àgọ́ ara ló máa kú. And that is why you must be living a right life. A, a right life. ìdílé tó sì fi ẹ̀kọ́ máa ń gbèsè ẹ̀yẹ tó tọ́. Leave them there. Leave there. Praise God. Hallelujah. Knowing this that you are a living being, you can't die. Mọ̀ wípé o jẹ́ ènìyàn tó tó wà láyé tí ò lè kú. It is my body that will die. Àgọ́ mi nìkan ni yóò kú. My spirit cannot die. Ẹ̀mí inú mi kò lè kú. presence. Àká ẹ káàbọ̀ síwájú Ọlọ́run. We are talking about living with eternity in view. À ń sọ̀rọ̀ nípa gbígbé ìgbé ayé pẹ̀lú àfojúsùn ayérayé. I will be talking about heaven. As as as ọ̀rọ̀ rí ọ̀run. So we are talking about we are heavenly beings. À ń sọ̀rọ̀ wípé a jẹ́ ẹni ti ọ̀run. That can never die. Tí ò lè kú. It was this body that was cursed. Àgọ́ ara yìí ó ní a it was It the spirit. Kì í ṣe ẹ̀mí. The spirit will not die. Ẹ̀mí ò lè kú. The the day God created man. Ní ọjọ́ tí Ọlọ́run dá ènìyàn. In Genesis chapter two verse seven. Nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ keje. Genesis chapter two verse seven. Genesis orí kejì ẹsẹ̀ keje. And the Lord God formed man of the dust of the ground and breathed unto his nostrils the bread of life, and man became a living soul. Olúwa Ọlọ́run sì fi olùpa ìdẹ́kọ̀ ènìyàn, ó sì ní ẹ̀mí ìrèsí wọnú rẹ̀, ènìyàn sì di alàyè ọkàn. Praise God. Hallelujah. Who are you now? Ta A living soul. Alàyè ọkàn. That's why we do Are you a living soul? ìyìn ọlọ́run. If I die today. Bí mo bá kú lónìí. This body will be buried. Àgọ́ ara ìyá àgbèsè. But the spirit will go back to God. Ṣùgbọ́n èmi yóò padà sí ọ̀dọ̀ ọlọ́run. Waiting for judgment. Á dúró de ìdájọ́. So you must be careful what you are doing with your spirit. Òbí rẹ̀ wà kíyèsára ọgbọ́n tó ń ṣe pẹ̀lú ẹ̀mí rẹ̀. You must not allow your body. O gbọ́dọ̀ gba ẹ̀kọ́ ara rẹ láàyè. To send you to hell. Láti ná ọmọ sí ọ̀rọ̀ àpáàdì. The body is already sentenced to death. A ti a ti fi agbára gbẹ̀gbẹ̀ ikú. Ó ti gba ìdájọ́ ikú. Àgọ́ ara rẹ tó tó fi kírìmù sí yẹn tó wẹ̀ lójoojúmọ́ yẹn òun lòun tọ́jú lòun fi wá tọ́ọ̀jì àgọ́ ara yẹn lòun tọ́jú lè jẹ́ kó ráyè tọ́lọ́ òun lè jẹ́ kó ráyè sèfé ọlọ́run ó ti wà lábẹ́ ẹ̀kọ́ ó ti gba ìdájọ́ àpò ara òkú ara ló gbé kiri lè ní gbé kiri ara tí a ti fi rẹ́ ló ń gbé kiri ló lè ní gbé kiri ilẹ̀ ló máa lọ ìdí ni ó jẹ́ erùpẹ̀ náà fi máa bọ́ ó máa fi góòdù kọ́ ilé inú erùpẹ̀ ni ẹni tó fi góòdù kọ́ lè ṣe kí ni lè máa sùn ibẹ̀ ló sùn kẹ́yìn ó dẹ̀ gbogbo ó gbé kankan inú òkùnkùn biribiri ó dẹ̀ kíyè sára kó sẹ́nu ayé rẹ̀ inú òkùnkùn ibẹ̀ inú òkùnkùn wọ́n máa kọ́ eléyìí àwọn ní tọ́jú sí kẹ́kọ́ ní ṣe òṣùpá òkúra inú òkùnkùn ló ń lọ. Rẹ́sọ̀. Hallelujah. Ẹ̀yin náà dẹ̀ kíyèsí ò kíyèsí. My brother, do you understand Yoruba? What of you do you understand Yoruba? You did it. God bless you. Now, I'm saying this morning is already content. God has sentenced this body because of the sin of Adam. Orí inú Ádámù ti ajá Ọlọ́run ti ó ti dàgbà ìlẹ́bi. Because of the sin of Adam. Nítorí ẹ̀ṣẹ̀ Ádámù. God caused this body. Ọlọ́run fi àgbára ìwé. When Jesus came. Nígbà tí Kristi dé. He didn't come to redeem the body. Kò wá láti ra àgbára yìí padà. He only came to redeem the soul. Ó wá láti ra ìmí inú wa padà ní. But the cost God placed upon the body remained unremoved. Ṣùgbọ́n. In the sweat of thy face shall thou eat bread. Till thou return unto the ground. For out of it was thou taken. For dust thou art, and unto, unto dust shall thou return. Nínú òkú ojú rẹ ni ìwọ máa jẹun, títí ìwọ fi padà sí ilẹ̀. Nítorí inú rẹ̀ ni a ti fún ọ wá. Erùpẹ̀ ṣáà ni ìwọ, ìwọ sì padà di erùpẹ̀. Where are you going to? Níbo ló padà lọ? Where is your body going? Níbo ni àgbára yóò padà sí? Going to the ground. My body is going to the ground. Àgbára mi padà sí erùpẹ̀. But my spirit will go back to God. Ṣùgbọ́n ẹ̀mí mi yóò padà sọ̀rọ̀ náà. That is why he says in Genesis chapter seven I mean two verse seven that you are a living soul he breath unto you the bread of life. Ìdílé yìí ni a fi sọ pé ní ìwé Jẹ́rẹ́sẹ̀ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Ọlọ́run wípé ó gbé èmi rẹ̀ sínú wa a sì di alàyè ọkàn alàyè ọkàn kan wa ó wà láàyè. There are two places of eternity as I said. Mo ti sọ fún mi pé ibi méjì ayérayé ló pín sí. Hell and paradise. Ọ̀run àpáàdì àti ìjọba ọlọ́run. Certainly. Dájúdájú. Every life we end in one of it. Dájúdájú ajé gbogbo yóò parí ìrìn àjò sí ọ̀kan nínú méjèèjì. There are two places. Ibi méjì ni. You have option to pick o orí ọ̀fẹ́ láti lè tó wù ọ́. either air or heaven. bóyá ọ̀nà àpáàdì tàbí ìjọba ọ̀la. there is no neutral. kò sí pé à ń la every life we end in one of the two. gbogbo ayé ni ó parí ìrìn àjò sí ọ̀kan nínú méjèèjì. where you want to end. níbo ni wọ́n fẹ́ parí tiẹ̀ sí. I need your answer. mo nílò ìwà rẹ̀ níbo. ìgbádùn. tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ parí ẹ̀ sí ìjọba ọlọ́run. you must live a Christian life a godly life. o gbọ́dọ̀ pé ìgbé ayé kìrìsìtẹ́nì tó jẹ́ ti ìwà bí ọlọ́run. as I now the choice is yours. ó wá sọ fún ọ pé báyìí tìrẹ ni láti yàn. and that's why I've been talking on this. So I'm giving you just introductory part of this message. Mo fún wa ní ìfara àìwàásù yìí ni. So Our text is one of the teaching of Jesus to his disciples. Ibi tí a kà yóò jẹ́ ọ̀kan lára ìwà ẹ̀kọ́ Jésù fún àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Directly their attention, their focus, their goal, their desire to heaven. Ó darí àfojúsùn wọn, ìfẹ́ inú wọn, àti ọmọ tí wọ́n jẹ́ ó darí ẹ̀ sí ọ̀run. That's that's the essence of his teaching. Ìpàtàkì ẹ̀kọ́ rẹ̀ nìyí. In Matthew chapter six àti kúlẹ̀. ìwé mọ́tò oníṣẹ́ pàtàkì. twenty twenty ẹsẹ̀ owó àti kọkànlélógún. Yeah. Look at that instruction. Ẹ wo ìmọ̀ràn yìí. But live more for yourself treasures in heaven. Ẹ tò ìṣúra jọ fún ara yín ní ọ̀run. Where neither moth or rust nor corrupt. Níbi tí kòkòrò àti ìpáàrà kò lè bàjẹ́. And where thieves do not break through nor steal. Àti níbi tí àwọn olè kò lè runlé kí wọ́n sì jalè. The treasures and the way you are living your relationship with God and others, Bo your Christian services. Bó ṣe ń gbé ìgbé ayé rẹ ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ọlọ́run àti iṣẹ́ ìsìn ìgbé onígbàgbọ́ rẹ. Your response to divine instruction, your obedience. Ìgbọràn rẹ sọ àwọn ìṣòro wá àwọn wọ̀nyí ní ìṣúra. For where your treasure is, there is there will your heart be also. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ ni ọkàn yín yóò gbé wá. So Jesus was trying to shift the attention of the disciples from this world to heaven. Jésù ó gbìyànjú láti mú àfojúsùn àwọn ọmọlẹ́yìn kúrò ní ọ̀tayé yìí lọ sí ti ìjọba. Their goal, their focus, their vision. Ìlépa wọn, àfojúsùn wọn, ohun tí wọ́n fẹ́ dà. That is why the Bible says in Colossians chapter three verse one. Ìdílé ṣe é. That if truly you have been risen with Christ, seek those things that are above, where Christ seated at the right hand. Ìdílé ìdílé yìí ti sọ́nà wọ ẹgbẹ́ lọ́sọ̀rọ̀ ìkẹta ẹsẹ̀ ìkíní wípé ṣùgbọ́n ẹ ti dín ìdìde pẹ̀lú Kristi ẹ máa ṣàpẹẹrẹ àwọn kan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tó ń jókòó ní ẹwọ́ ọ̀tọ̀. Verse two says, set your attention on things above, not on things on the earth. Ẹsẹ̀ kejì ni pé ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé. Kí ni Bíbélì kan máa ronú? Àwọn nǹkan tó ń bẹ lókè. Tó wà níbọ̀. Sí ìdílé ìṣòro. wà lọ́wọ́. That is that where Christ is. Níbi tí Kristi gbé wà. Let your desire be there. Jẹ́ kí ìfẹ́ ọkàn rẹ kó wà níbẹ̀. Your motive let it be there. Jẹ́ kí èròǹgbà rẹ kó wà níbẹ̀. If your values of life contradict the plan and purpose of God, you can make heaven. Bí ìlérí ni ìdíyelé rẹ nínú ayé tó bá ti ṣe lòdì sí ti ìfẹ́ Ọlọ́run òun ò lè dé ọ̀run. Verse three says. Ẹsẹ̀ kẹta wípé. For ye are dead. pẹ̀lú Kristi nínú Ọlọ́run. The day you accept Christ. Ní ọjọ́ tó ti gba Kristi. That is the day you you became dead. Ní ọjọ́ náà ló ti di òkú. Olúwa sọ, ọjọ́ tó ti gba Jésù lórí àtọ́lùgbà ló ṣe kíni. Ló ti di òkú. You are dead to the world system. Ó ti di òkú sí àwọn ti ayé. You are supposed to die to sin. Ó yẹ kó o di òkú sí ẹ̀ṣẹ̀. Die to sin. Kó o di òkú sí olùdíjà. Gossiping ọ̀rọ̀ ẹ̀yìn. abusive language. èébú. malice. ọ̀nà kọ́rẹ́nà kọ́rẹ́nì. ìjà. fighting. ìjà. confessiousness. ojú kòkòrò. greediness. àti wọ̀bìà. you are supposed to die to them the very day you became a Christian. ní ọjọ́ àkọ́kọ́ tó ti di kìrìsìtẹ́nì kan ti gba Jésù ló ṣe pé ojú òkú. that's why you are saying you are dead. ìdílé ìdílé sọ pé èyí ti kú. but your life in Christ in God. Ṣùgbọ́n a ti fi ìyè yín pamọ́ sínú Kristi nínú Ọlọ́run. Look at it, your you are dead. O ti kú. To the world system. Hello somebody. Hello somebody. says, the Bible did not say, because they do what is right, you must do what is right to them. Bíbélì ò sọ wípé torí mo ṣe ìtí ó tán kó ọ̀nà má ṣe ìtí tán sí mi. The Bible even said, do not allow evil to overcome you, overcome good with evil. Bíbélì tiẹ̀ sọ wípé má ṣe jẹ́ kí búburú kó ṣẹ́gun rẹ ṣùgbọ́n fi rere fi búburú. Àbọ̀ òní àkókò bíbélì. Olówó àdúgbò bíbélì. Lọ́wọ́ àṣàkóso. Romans chapter 2. Praise God. Romans 12, 12, 21. Romans 12, 21. Be not overcome of evil, but overcome evil with good. Let's go into that. Look at verse seventeen. Ẹ Recompense to no man evil for evil. Provide things honest in the of all men irú ènìyàn. that is the attitude of somebody who is going to heaven. èlé jẹ́ ìwàsí ẹni tó fẹ́ gbé ìjọba òun. ṣé wọ́n tó ṣe fọ́ọ̀lù ń sọ fún sí i. Are you now repaying him what he has done to you? Sister Nadia is not greeting me, so I'm not go to greet her. Arábìnrin náà ní ọkọ̀ kìíní èmi náà sì ní. He does not respect me, I'm not going to respect him. Kò pọ́n mi lé èmi náà ò ní pọ́n lé. You are not yet a citizen of heaven. O ti di èrò ìjọba Ọlọ́run. Can you allow somebody to take you to hell? Ṣé o lè gbà kẹ́nikẹ́ni fà ọ́ lọ́wọ́ lọ sí ọ̀nà? Or must you allow somebody to take you to hell? Àbí ṣé o yẹ kó o gba ẹnikẹ́ni tó fà ọ́ lọ́wọ́ lọ sí ọ̀nà àpáàdì? Anytime you allow somebody to dictate your attitude, you are allow that person to take you to hell. Nígbàkigbà tó o bá ti gba ẹlòmíràn láàyè láti máa yàn fún ọ ìwà àti iṣẹ́ tó o gbọ́dọ̀ wù, a jẹ́ pé o sọ fún rẹ bẹ́ẹ̀ pé kó fà ọ́ lọ́wọ́ lọ sí ọ̀nà àpáàdì. And it may you to hell at accept Christ. Òun sì lè fà á lọ́wọ́ lọ sí ọ̀nà àbájì tán ṣùgbọ́n kó mo gba Jésù. Kó yí padà kó gba Jésù kó má rọrùn àti padà bọ̀. Òtítọ́ mo sọ fún yín láàárọ̀ yìí, I'm telling you the truth. Why must you allow somebody to deceive you and you enter into hell? kí ló dé tó tó bàtẹ́ nìkan tọ̀ ọ́ jẹ. and that give his life to Christ. ó sọ bàtẹ́ nìkan tọ̀ ọ́ jẹ kó kọ̀ lọ sọ́nà àpáàdì kí ló ń bẹ̀ sí mi padà kó fi bẹ́yẹ̀ fún Kristi. recompense to no man even for evil. a ṣe ibi búburú san búburú fún ẹni tẹ́lẹ̀. provide things honest in the sight of all men. ẹ̀ṣẹ̀ tó tọ́ ni wọ́n gbogbo ènìyàn. if it be possible as much as lying you live peaceably with all ṣe bí ó ti wà ní ipa ti yín ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Dearly beloved, avenge not yourselves, but rather give place for vengeance. Olùfẹ́. For it is written, vengeance is mine and I will repay. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀sà ara yín, uh-huh. ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú nítorí a ti kọ́ pé Olúwa ń wí pé tèmi ní ẹ̀san èmi ó gbẹ̀san. this one, what the bible said this morning. òun tí bẹ́ẹ̀ ní yìí. praise the lord. hallelujah. somebody shout hallelujah. bẹ́ẹ̀ni bá tẹ hallelujah. so don't allow anybody to disable you and leave you to hell. máa gbà kẹ́nikẹ́ni ó sọ ọ́nà ọmọ ẹ̀yìn láti mú ọ̀nà sí ọ̀nà. and don't leave anybody to hell. wọ́n sì dá márùn-ún ẹnikẹ́ni lọ sí ọ̀nà àpáàdì. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. So the pursuit of eternity calls for greater commitment on the part of every child of God. Ìlépa fún ayérayé, ó pè fún ìfarajù pátápátá fún gbogbo ọmọ Ọlọ́run. <laughs> Kò sóhun tó yẹ kó o ṣe tó lè gba àkókò rẹ tó lè gba ẹnẹ́jì rẹ bí eléyìí tá à ń sọ. Praise God. Hallelujah. The pursuit of eternity calls for greater commitment on the part of every time of God. ìfara ẹ̀mí nípa fún ìjọba ọlọ́run ó pè fún ìfarajì tó ní agbára fún gbogbo ọmọ ọlọ́run. give it what it takes. ẹ fún náà tó gbà. give it what is asking you asking from you. ẹ fún náà tó bèrè lọ́wọ́ yín. it's asking that you must be holy. ó pè pé kò jẹ́ Perseverance. Kó o Endure with people. Kó o faradà fún àwọn ènìyàn. Forgive people. then Dáríjì àwọn ènìyàn. Don't be offensive. my jẹ́ ẹni tó fún ni Don't be touching, my má jẹ́ ẹni tó sọ̀rọ̀ jù. Tó kọra. Look at all those things that they don't allow you to get to heaven and destroy it. Wọ́n gbogbo àwọn nǹkan tó wà láyìíká rẹ̀ tó lè má jẹ́ kó o dín àwọn kò sí pamọ́ run. This is what we are talking this. Ohun tí à ń sọ láàárọ̀ yìí. I believe you are taking much. Mo gbàgbọ́ pé o ti gba ètò pọ̀. You must be ready to live a purposeful life. O gbọ́dọ̀ ṣetán láti gbé ìgbé ayé tó ní ìpinnu. By following divine principles. Nípa títẹ̀lé àwọn ìlànà láti ọ̀rọ̀ wá. That guarantee eternity in paradise. Eléyìí tí ó fi ìdí ayérayé múlẹ̀ ní ìjọba òun. You must be ready to live a purposeful life. Ṣètò láti gbé ìgbà ilé tó ní ìpinnu. They guarantee you eternity in heaven. Ilé tí ó fi tó mú dá lójú ìgbà ayé ayé ayé rẹ ní ọ̀run. And you must ready to follow the principles of heaven. Òṣùwọ̀n náà ṣetán láti tẹ̀lé àwọn ìlànà ti ìjọba Ọlọ́run. Ready to live a purposeful life ṣètò láti gbé ìgbé ayé kan. by following divine principles. nípa títẹ̀lé àwọn ìlànà láti ọ̀run wá. that guarantee eternity in paradise. ìrẹ́lẹ̀ tó fi ìdí ayérayé múlẹ̀ ní ọ̀run. no eternity in hell. èyí tí kì í ṣe ti ọ̀run àpáàdì. may God help you. kí olúwa kí ó ràn lọ́wọ́ this is where I'm going to stop this. Ibi tí wọ́n ti dá dúró láàárọ̀ yìí. I believe God has blessed you. Mo gbà pé Ọlọ́run ti bùkún fún ọ. I want you to pray God help me. Mo fẹ́ kó o gbàdúrà Olúwa ràn mí lọ́wọ́. Help me I can't help myself. Olúwa ràn mí lọ́wọ́ tó nínú ara. Help me to make heaven. Olúwa ràn mí lọ́wọ́ láti dé ọ̀run. Help me to overcome myself. Ràn mí lọ́wọ́ láti lè ṣẹ́gun ara mi. Help me to overcome this war. Ràn mí lọ́wọ́ láti lè ṣẹ́gun ayé mi. Help me to overcome sin. Ràn mí lọ́wọ́ begin to pray begin to pray stand up stand up and begin to pray. ìdílé mo gbàdúrà olúwa ràn mí lọ́wọ́ bí òwe dára mi mọ̀ lọ́wọ́ ràn mí lọ́wọ́.